وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار يجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب أخرج الإمام البخاري وغيره عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل ثلاثة أنا خصمهم يوم القيامة رجل عقابي ثم غدر ورجل باع حرا فأكل ثمنا ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يؤته أجرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أتقكم الله ọba tí ó kà wá sínú ìjọ ànábì sallallahu alaihi wasallam níjọ tó lọ́wọ́ ọba sọ wípé kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin ló fi ń lóore jù ní àwùjọ láàrin àwọn èèyàn tọ́lọ́wọ́n bá mú jáde fáwọn èèyàn tọ́ tọ́lọ́wọ́n fi láàbí lóore jù ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil ẹ máa pàṣẹ dáadáa ẹ sì máa kọ́ ní sí òdà sábà ní nǹkan tíjọ ànábì tíjọ mùsùlùmí tí wọ́n fi yàtọ̀ sí ẹni ìjọ ẹni ẹ̀sìn òun náà ní wípé al-amru bil ma'ruf wan nahy nǹkan tó bá dáa á pèrè àwọn síbẹ̀ ntí ò bá dáa á pọ̀ fúnra wa tọ̀ iṣu wa ni pé báwo la ṣe wá ṣe ìyapa lè wá mele à ah, ṣe ká ṣe ilé ìbáyìí ṣe ká ṣe ilé ìbáyìí ẹ̀ ká ṣe ilé ìbáyìí ní báyìí ló tẹ̀ka mílì kalẹ̀ yẹn àmọ́ pé à rárá anybody tó bá ti dìná ìpé kò sí nínú ẹ̀sìn kìí lọ gbé ìrírí gan alhamdu bil ma'ruf wal nahy anil munkar débi wípé kódà ọlọ́run bá tó sọ fún wa pé nínú nǹkan tó ń sọ tó ti wà lákọọ́lẹ̀ kánàkì tó dé nínú tíra àwọn yahuda àtàwọn nasara tọ́lọ́run bá fi wòye àtẹ́jà àtàwọn ìjọ rẹ̀ ọlọ́ni àtẹ̀lé náà yẹ الذي يجدونه مكتوبا عندهم في التوراة يأمرهم بالمعروف وينهاهم àwọn tí wọ́n tẹ̀ láti ẹni sọ́lọ́ lárọ̀ mẹ́ta àdájú tó ṣe wípé òjíṣẹ́ ọlọ́run àtúnṣe ọlọ́run ọba ni ẹni tí ó mọ̀ ké tí ó mọ̀ kọ ọlọ́run ànẹ́tìsẹ́ tí wọ́n ti bá a lẹ̀ lákọọ́lẹ̀ lọ́dọ̀ wọn nínú tàwọ̀rẹ́ tàbí yóò wá kí láti fi ṣe ìyá àkúrò ń bí màrú wọ́n yẹ̀ láwọn àlejò kan yóò mọ̀ ọ̀kọ̀ fún wọn tó dáa pẹ̀pẹ́ kẹ́sì ìgá tó sọ pé ó dà ọ̀pọ̀lọpọ̀ àkùdà kẹ́sì tó sọ pé ó dà àdámọ́gbà àkùdà wẹ̀lmúǹkà àti tí ò dà tó ṣe fi kọ́ra kẹ́sì tó sọ pé kò dà ọ̀pọ̀lọpọ̀ àkùdà kẹ́sì tó sọ pé ó dà àdámọ́gbà àkùdà ọlọ́run bá fi ròyìn àwọn mùsùlùmí kó dà fáwọn mùsùlùmí tó dé ó náà ní ti mùsùlùmí tó dé gbogbo ẹni kọ́ni tí ó bá sọ̀rọ̀ ọ̀pá pé ẹ̀jẹ̀ àmùsùnmí sọ̀kan ẹ̀jẹ̀ àsọ̀kan ẹ̀jẹ̀ àsọ̀ ẹ̀ bọ́lọ̀ bá ti sọ̀rọ̀ sọ̀kan yóò sì máa sọ̀rọ̀ àmùsùnmí máa lò fún òun náà ní ìlànà fi ń dú níbi wà níta àmọ́ náà wo lágbà sọ ọ̀nà gbà wo lágbà ṣe iṣẹ́ ńláńlá ní iṣẹ́ àwọn onímọ̀ ni Islam kọjú ọ̀rọ̀ instruction nìkan ìbọn ni ẹ̀rí ẹ̀ ìbò lẹ̀rí ó wà flight tani ó wà àplikébù ọ̀nà ìgbàwó lágbà èwo lákọ̀ọ́kọ́ sọ ká tó ń sìn iṣẹ́ ńlá ńlá tọ́ láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn à ń sọ ń pa bí Islam ṣe dá sí mọ́ àmàlà àtúwá especially ọ̀rọ̀ owó ọlọ́ọ̀bá ti pọ̀ wá mọ́ lórí ètò kẹ́kà fúnra wa náà mọ̀ ń bẹ́ ọlọ́ọ̀bá mọ̀ wá ó kù màdá mọ̀ wa kò sí ní búlọ́ọ̀kù kankan tí ó jòrè fún wa bọ́lọ̀ bá fi lè búlọ́ọ̀kù kankan àbúrú yóò jẹ́ yìí bọ́lá bá wá búlọ́ọ̀kù kan náà tó wà pé yóò bá tó jẹ́ nira fún ayé ara ti bíẹ́ torí kí nira máa ti pọ̀. láàmú ní balance gbogbo bẹ́ẹ̀ bá ti ń fojú kan wò báyìí láìpẹ́ òdù kí èèyàn lárí máa ń kàn wá. Hmm? bẹ́ẹ̀ bá ti mójú kan báyìí kan wáyé ti wò bó bá ti fojú wele o kò kò kejì báyìí táwọn ti jẹun papọ̀ ó di àárín tọ́lọ̀ ní alẹ́. bẹ́ẹ̀ bá fọkàn sí pé ah, ó gbọ́dọ̀ lé ní yóò lárí máa ta kò tí ì lè tó bó ti fọkàn sí pé ẹgbẹ́ ẹjẹ àdá gbogbo ẹ nílé ayé ti kọjá bẹ́ẹ̀ ẹjọ́ làyé kan ẹ Ọlọ́run wa sọ fún wa nígbà tí ń sọ̀rọ̀ àwọn èèyàn ìlú àwọn èèyàn tọ́lọ̀ kẹta òṣùwì jẹ́ Ọlọ́run sọ̀rọ̀ pa ilé oníbi òyìnbó àdúrà lọ́mú àǹtọ̀fà àwọn alẹ́ tó jẹ́rí Ọlọ́run Ọlọ́run bá fún wa yọ̀ǹda ó bàtẹ́ ẹ fún àwọn alẹ́ tó ga everything kó ga twitter tó ń rétí mọ́ṣáláṣí kó ga ọlọ́mọ mọ̀ sọ́kọ́ antorofa kó ga kí ló dé tẹ́ ẹ̀ tí ń pè wọ́n fi ń dó sí kó òun ni wípé ẹran bí islam ṣe rí òun òun ni wípé bá a bá ní